الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó máa bá Ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe irun ní ìrọ̀rùn fún wa kọlọ́run mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa àbí ọlọ́run allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba alágbára gbogbo nǹkan tí ẹni kọ̀ọ̀kan wa tí a ń bẹ̀rẹ̀ wájú ọlọ́run ọba wa ọlọ́run mọ́sá fi lé wa lọ́wọ́ èyí tí ó jẹ́ ìbànújẹ́ fún wa tí ó jẹ́ ìṣòro ọlọ́run mọ́sá mú ọ̀rọ̀ tí a ń bá lọ ní àná nípa al-munasabatu bayna hijrati nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam wa hijrati nabiyyi lahi musa alayhi salam kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ìfìlúlẹ̀ tí anabuwa muhammad sallallahu alayhi wa tí wọ́n fi ìlú àti ìfìlúlẹ̀ anábíwá Musa alayhi salatu wasalam àwọn méjèèjì kana min anbiya illah wọ́n wà nínú àwọn anábí ọlọ́wọ́n ọba wa ayyadahumullahu ayyadahumallahu bi nasrihi wa tayidihi ọlọ́wọ́n ọba ó gbé ìrànlọ́wọ́ dìde fún wọn ayyadahumallahu ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ lérí ọ̀tá wọn ọ̀tá Musa òun náà ni Firaun ọ̀tá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni àwọn kèfèrí Maka ibùgà ẹbí anabi wà nínú wọn Abu Jahal inú ẹbí anabi ni ẹ̀gbọ́n bàbá anabi ni òun náà wà ní ara wọn ọ̀tá anabiwa Muhammad sallallahu alaihi wa sallam faraahun àtàwọn ọjọ́ rẹ̀ àwọn lọ́ta musa àwa wò pé ìjìra anabi kò ní maka lọ sí madina kí ló fà á kí ló fà tí anabi musa aleyhi salatu wa salam tó náà fi kú ní egypt tí ń gba Palestine lọ àṣepọ̀ tí ń bẹ láàrin ìjìra méjèèjì yìí òun náà ni pé wọ́n fẹ́ fi ìjọ́lọ́wọ́n bá rinlẹ̀ ìfi ìjọ́lọ́wọ́n bá rinlẹ̀ yìí kò kí í tẹ́ èṣù lọ́rùn àtàwọn ọmọ rẹ̀ kò tẹ́ Fáráò lọ́rùn àtàwọn àjọ ẹ̀ torí Fáráò náà ti sọ pé bàdà a'udhu billahi minash shaitanir rajim ana rabbukumul a'la èmi ni ọlọ́wọ́n bá yín tó ga jù kò sì rí bẹ́ẹ̀ táwọn bá fẹ́ ṣe àṣìkáàrì tabaroko nílẹ̀ àmọ́ wí subahana rabbi al-azim tábà fèrè kan lẹ́ńkọ́ subahana rabbi al-ala mi ma fún ọlọ́run ọba tó ga jùlọ Fìràwọ́nà wa ní àlá yẹn òun gan ni ọlọ́run tó ga jùlọ ana rabbukumul ala léyìí tí ò rí bẹ́ẹ̀ asàlàyé díẹ̀ lánàá nípa ìrìn àjò anabi Musa aleyhi salatu wa salam nípa bí ọlọ́run bá ṣe là á kúrò lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́run imma an yatuba inú kó túbá kó tó jáde láyé wa imma an yu'adhibahu Allah bí ó ti túbá yẹn ìtókù ní pé ọlọ́run jẹ́ yẹn kullu man aada awliya Allah gbogbo ẹni tó bá ní òun tó wọn iṣẹ́ tó wọ́n máa ṣe ni pé àwọn òjíṣẹ́ ọlọ́run ni lòun máa bá jà àwọn òjíṣẹ́ ọlọ́run lòun máa fara ní imma bil bóyá pẹ̀lú ọ̀rọ̀ aw bil àbí pẹ̀lú iṣẹ́ action ọlọ́run fi ni nínú hadith kudusi ó ní rẹ̀ Muhammad ọlọ́run bá ní mani aadali waliya ẹni bá ní wòlíì ọlọ́run olùpèpè sójú ọ̀nà ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ń lò wọ́n fẹ́ múlẹ́ni tó wọ́n máa bá jà àádàlí wàlíyàn ọlọ́run bá ní ẹni tẹ́ bá mú kan nù wọn tó lóun ọba bá wọn sọ̀tá faqad aadhantuhu bil harb èmi ọlọ́run ọba ní ìbàjẹ́gun ọlọ́run ṣe wá lọ́ta àwọn ẹni ọlọ́run ọba o. Firaun ó dìde lé pẹ̀lú àwọn ọmọ ọjọ́ rẹ̀ ó sì kó àwọn ọmọ ogun one point six alifu alifin wọ́n sì tó mìíràn bí ọmọ ogun yìí ṣe pọ̀ tó Musa àtàwọn ọjọ́ rẹ̀ wọ́n ní òjò ọgọ́rùn-ún mẹ́fà péré lọ ọgọ́rùn mẹ́fà nínú one point six walakin na ta'yid Allah àmọ́ àránṣẹ́ ọlọ́run wa nasr Allah ìrànlọ́wọ́ ọlọ́run ó wà pẹ̀lú àwọn ọgọ́rùn-ún mẹ́fà yìí fagalabahum wọ́n sì padà borí wọn. nítorí pé bẹ́ẹ̀ yẹn bá ti ń bá ànábì ọlọ́run ọba jà àbáwọn òjíṣẹ́ ọlọ́run àwọn máa ń dákẹ́ ni ọlọ́run ni ẹ dákẹ́ ti yín faqad aadhantuhu bil harb èmi gan fúnra mi níbàjá nítorí tí wọ́n ti ń bá àwọn ànábì ọlọ́run jà àbí máa ń bá àwọn òjíṣẹ́ ọlọ́run jà ó díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni ó sì fẹ́ bá ṣe ọlọ́run jẹ ọlọ́run wà nígbà kan bá ṣe jẹ. the same thing tó ṣẹlẹ̀ sí anabi wa musa yẹn náà òun náà ló tó ṣẹlẹ̀ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó maka náà ni kò sí kò bẹ́ẹ̀ nìkan kan jà anabi ò ní wàhálà pẹ̀lú ẹnìkan nílùú maka kọ́dà àwọn kòfàrò àwọn kẹfẹ́rì anabi a máa lọ lè bá wọn a máa sọ̀rọ̀ tútù anabi a ní la ilaha illallah tuflihu ẹ̀yin náà nígbàgbọ́ nínú la ilaha illallah kẹ́lẹ́ jèrè nítorí pé inú la ilaha illallah ibẹ̀ ní ìfọkànbalẹ̀ wà inú la ilaha illallah ibẹ̀ lórí rẹ wà inú la ilaha illallah kéèyàn ọmọ nìkan míì yàtọ̀ sí ọlọ́run ọba tí ń sìn tí ń bẹ̀ tí ń pè tọ́gbára lé nígbà ṣòro nígbà dẹ̀rùn nígbà tí nǹkan rọrùn oní àpè la ilaha illallah anábìíní ẹ̀yin náà gba la ilaha kẹsìmì bó jẹ́ pé ẹ bá fẹ́ sin ọlọ́run ni la ilaha illallah la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tá a sin tó yàtọ̀ sọ́lọ́run ẹ má sin gi ẹ má sin omi ẹ má sin rin ẹ má sin eré bó bá jẹ́ pé àránṣẹ́lẹ̀ bá ń wá la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tí máa ràn yàn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run tó bá jẹ́ pé arísìkí lẹ̀ bá ń wá la rasiqa illallah kò sẹ́ni tí ń sọ yàn dolówó tí máa jẹ́ kí arísìkí yàn ọ̀pọ̀ lẹ́yìn ọlọ́run tó bá jẹ́ pé ìdáàbòbò lẹ̀ bá ń wá la hafiza illallah kò sẹ́ni tí ń sọ̀yàn lẹ́yìn ọlọ́run ẹ dájú kọ́ ọlọ́run ọba ẹ kẹ̀yìn sáwọn òòsàn tẹ́ ń sìn níta nàbí ń bá wọn sọ ní jama sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tá a wí yìí wọ́n wá dìde wọ́n ní arákùnrin tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba yìí àwọn ọba sẹ́ẹ̀ jẹ́ àwọn ọmọ wa sọ̀tá ẹ̀ àwọn ò lè kúrò nínú ilé ọlọ́ni wa ìdíyàmú kúrú bí kàlẹ́dí na káfàrú wà ìdíyàmú kúrú bí kàlẹ́dí na káfàrú ọlọ́ni gbogbo àwọn tọ́jà kẹfìrín wọ́n ń pètè pèrò liyuthibituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allah ọlọ́run bá láwọn kan nu wọn wọ́n ṣe mítìn àwọn ní àwọn ó dì ọ́ táwọn bá dì ọ́ mọ́lẹ̀ sínú yàrá kan ó padà kú síbẹ̀ àwọn kan níbẹ̀ kọ́ àwọn lè ọkọ ní ìlú ni àwọn kan ní ẹ mọ̀jà lè tá a bá lè ẹnu rẹ̀ dùn wọ́n bá tún délùú míì báwọn èèyàn ṣe gbà fún bí wọ́n tún gbà fún lọ́hùn àwọn kan ní ẹ̀mọ tá a ṣe ẹja pa ọlọ́ni gbogbo wọn wọ́n sì jòkó sí inú kọ̀rọ̀ kan tóun ọlọ́run rí wọn wọ́n wá kálukú wá mú àìdí àwa bí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ànábì Muhammad ọlọ́run ní bí wọ́n ṣe ń ṣe mítìnì láàrin ara wọn lèmi náà ń ṣe mítìnì pẹ̀lú Jibril bí wọ́n ṣe ń pètèpèrò lérí òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba ní èmi àti Jibril náà àwa náà ń ṣe mítìnì tiwa náà yamkurullah wallahu khairul makirin ọlọ́run bá ní ẹ̀yin ọmọ mi ti ń ṣe bẹ́ẹ̀ ni ẹ ẹ mọ̀rọ̀ hun ẹ ọ̀tẹ̀ mọ̀ nípa bí wọ́n ṣe máa ń dètè gbogbo ète yín pátápátá lọ́dọ̀ òun ọlọ́wọ́n ọba bá ń sára sànù nígbà wọn bẹ̀rẹ̀ sí ṣe mítìn yìí ibi wọn padà conclude sí ni pé àwọn pa pé táwọn bá pa gbogbo ohun tí ń rùn yọ̀ọ̀ta ńlẹ̀ ọlọ́mọṣẹ́wá lọ́ta àwọn ẹni ọlọ́run. àwọn táwọn yìí alimu wọ́n sì mọ̀ nínú wọn anahu nabiyu haqq wọ́n mọ̀ pé ojúṣe ọlọ́run ọba lóòótọ́ ni annahu saburun wọ́n mọ̀ pé onísùúrù ni annahu wakirun wọ́n mọ̀ pé wakurun wọ́n mọ̀ pé ẹni yìí èèyàn jẹ́jẹ́ ni annahu amin wọ́n mọ̀ pé ẹni yìí tá a bá fi nǹkan sí lọ́dọ̀ nǹkan wọn yóò tọ́jú ẹ̀. gbogbo àwọn tí wọ́n pè tó pèrò yìí náà gbogbo wọn náà ẹni tó láṣọ lọ́dọ̀ ànábì ẹni tó ní góòdì lọ́dọ̀ ànábì ẹni tó ní ọ̀rọ̀ tó fi pamọ́ sọ́dọ̀ ànábì ẹni ní property tó fi pamọ́ sọ́dọ̀ ànábì alimu bi anahu amin wọ́n mọ̀ pé ẹni yìí o èèyàn tó ní ìfọkàntánì kí ló wá fàjà jama ìtọ́ fàjà òun náà ní la ilaha illallah gbogbo ànábì sọ fún wọn pé ah, ibi ẹ̀ ń là ká yìí ní gbogbo yín sẹ́yìn ò rí náà ni ẹ máa wá sin tọ́lọ́hún dá wọ́n ní. أعوذ بالله من الشيطان الرجيم. wọ́n ní aj'ala al-alihata ilahan wahida ó fẹ́ sọ ọlọ́run ọba tọ́pọ̀ rẹpẹtẹ yìí ó fẹ́ sọ di ọlọ́run ọba ẹyọ kan ipe gbogbo wa ń sìn àní ń ṣe ń tà ń ṣe mọ́tẹ́lẹ̀ ọlọ́run ọba rẹ nìkan láà máa tẹ̀lé ìwọ nìkan náà láà sì máa tẹ̀lé inna hadha la shay'un ujab èyí tó gbédè yìí a yóò lágbára o àwọn onígbà o wọ́n sì wọ́n wọ ibi táwọn parí mítìnsì tí wọ́n sì ní pé ẹdí ká pa Abu Jahal tó jẹ́ ọ̀nkú anabi òun ló mú mọ̀nà náà wá wọ́n ní kọ́dà hadara dara nadwa ibi wọ́n ti ń ṣe mítìn yìí nípa ẹni ọlọ́run tí wọ́n ti ń ṣe mítìn nípa òjíṣẹ́ ọlọ́run ṣèitọ́ọ̀nù fúnra rẹ̀ tí wọ́n pè ní ibilis wọ́n lòun náà yíra padà ọ̀dà gẹ́gẹ́ bí arúgbó ńlá kan nínú àwọn arúgbó najid Najidi ni ó kọ environment ọ̀dọ̀ wọn tó wọ fìlà ara nájìdì ọwọ́ bàtà ara nájìdì òun náà wá sọ àlìkínbà àwọn ara nájìdì wọ́n rò pọ́kàn nínú àwọn bàbá bàbá àwọn tán bẹ́ẹ̀ ń lù ní kìí sì ṣe bàbá wọn ìbílísù gangan ni ṣètọ́ ni nítorí pé gbogbo ẹni tí ọba jíjà nábì ọlọ́run àbójútì ṣe ọlọ́run ìbílísù nífìlẹ̀ ọlọ́run wa kadhalika ja'alna likulli nabiyyin aduwwan shayatin al-jinn ọlọ́run kò sí àwọn anábì ọlọ́run ọba táwọn èṣù tí wọ́n yọrọ kiri ká wọn. nígbà míì èṣù yóò wà ní fọ́tò rẹ̀ léyìí tẹ́nìkan kan ọ̀mọ́ lẹ́yìn ọlọ́run nígbà míì sì ni yóò gbé fọ́tò èèyàn wọ̀ ni yóò máa wá da nǹkan rú yóò máa wá ba nǹkan jẹ́ àwọn tó máa wá ń fura àwọn tó wá mọ̀ pé ah Ìbílísù lóde kọlọmọdì àṣetánì eh, ọlọmọdì olùfọtò wa kọlọmọdì àṣetánì kọlọmọdì olùwàwọ wa èṣù ọlọmọdì okó sínú ara wa ìbílísù tá a wí yìí òun náà dìde nítorí pò ń gangan lọ́fẹ́ bá ṣẹ́jẹ́ ọ̀fẹ́ ẹran gbogbo àwọn tá a wí ni mọ̀ṣẹ̀wá ní irinṣẹ́ ṣetán fáwọn anábì ọlọ́run kọ́lọ́ irinṣẹ́ ṣetán fáwọn afáàtàn jíṣẹ́ ọlọ́run wa ma umiru illa liya'budullaha àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba ní tí wọ́n sọ ni pé wọn ò ní á ṣe nǹkan kan wọn ò ní á mówó wá wọn ò ní á kó property wá wá àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba wọn ò ní ká wọn ò fẹ́ sọ dúkìá tìyín di tiwọn wọn àwọn afáàtì náà jíṣẹ́ ọlọ́run ọba wọn èyí jíṣẹ́ ọlọ́run kan pé àti parí iṣẹ́ ọlọ́run ọyẹ dáwó wá ìjà máa ná illa li abudullah ẹ máa sin ọlọ́run náà ni mukhlisina lahudin wa yuqimu sọlá ẹ máa kírun wa yutu zaka gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ mú wá kákó fáwọn tí ò ní. iṣẹ́ ọlọ́run yẹn jama kẹ́nìkan wá pé iṣẹ́ òun fẹ́ bàjẹ́ mani àdáli waliyan anabi lọ́lọ́ ní gbogbo ẹni tó bá ní wọ́n bá òjíṣẹ́ ọlọ́run sọ̀tá fakọ̀dé àdáhùn tó bẹ̀rẹ̀ harbi èmi ọlọ́run ọba ní ọlọ́wọ́n sọ fún Jibril ọlọ́ni wọ Jibril wọ́n ti ṣe mítìn tiwọn tán kí ni wọ́n wọ àmì wọ́n ti ṣe mítìn àwọn ẹni ọlọ́run o nǹkan ọmọ ṣe kò sí ní mọ̀bí tí nǹkan ti ń ṣeun wọ́n sì parí mítìn tán Mákà bí wọ́n ṣe parí mítìn yẹn tán ọlọ́run ọba ní ìwọ Jibril wàá lọ bá Muhammad sallallahu alaihi wasallam ìpè wọ́n ti parí mítìn láàrin ìlú ní Darun Nadwa bíi town hall àwọn náà ní town hall tiwọn wọ́n ti parí meeting rìpọ́ọ̀tù meeting wọn ibi wọn padà bá ọ̀rọ̀ dé ni pé ẹjí kákúpa nítorí ìgbà táwọn kan mú mọ̀nà wa Abuja ali ní <laughs> ẹlẹ́mọ̀gbẹ́ bíi tiwa ní tí fámìlì kan bá pa nínú eh, ẹ̀yìn fámìlì tẹ́jọ kólẹ̀ yìí fámìlì wọn kò ní ẹ̀kṣítì mọ́láyé torí mo mọ̀ pé àwọn bàbá wa àtàwọn ẹ̀gbọ́n wa wọ́n fẹ́ràn rẹ̀ tí fámìlì kan bá dìde láàrin yìí tó lóun lòun fẹ́ pa Muhammad sallallahu alayhi wa sallam mo mọ̀ pé nínú àwọn fámìlì wa àwọn àgbà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìjàjà tí wọ́n káàtó tí wọ́n bá dìde sí fámìlì náà tí wọ́n bá gbẹ̀san lára fámìlì náà fámìlì náà ò ní ẹ̀kṣítì mọ́ ìtẹ́ ìbàjẹ́ àṣẹ ni pé ẹ ṣe jẹ́ kí kọjá pé gbogbo fámìlì kọ̀ọ̀kan nínú àwọn àtàjòkólẹ̀ yìí kíkálukú dún wa káyàn ọ̀dọ́ kọ̀ọ̀kan jẹ́lìdẹ̀n gulaman jẹ́lìdà tí wọ́n mọ ìdá fi pààyàn a sì fún ọ nídà tí ó mú dáadáa gbogbo wọn ni wọ́n wàá kó jọ tí wọ́n bá ti bá nínú ilé báyìí wọ́n kàn sa nídà lẹ́ẹ̀kan náà ni ẹ̀jẹ̀ rẹ̀ wà ta sí ara gbogbo fámìlì ó ní níbà ní àwọn fámìlì wa a ní lè gbẹ̀san mọ́ nítọ́kàn kùtà àmọ̀ràn ni pé ta lọ́pàá wọn ní fámìlì yẹn pọ̀ a ní lè bá gbogbo fámìlì jà ẹni tí ń pé ká máa bọ̀ wá sójú ọ̀nà ọlọ́run. bọ́bá tó wá rí bẹ́ẹ̀ wọnú tí him díyà díyà lókùtà fún yín àmì díyà lókùtà fún wa díyà ló kù tẹ́ fún wa ta ni yìí jẹ́ ma wa Muhammad sallallahu alayhi wa sallam díyà ni pé ẹni bá pa àyàn oyè bóyá ó ṣèṣì pa àyàn àbí wọn ò rójútu ẹni ọ̀pá gangan ó dàrú díyà ni pé ẹ wàá fún wa lówó ńlá kan àmọ́ owó nì oyè kò sí ní táyì àwọn àwọn tó wá jẹ́ àwọn akúnjẹnu wa àwọn òpin àmọ́ wàá ta àmọ́ tá ìdùnnú ní ọ̀jẹ̀ fún wa ipe muhammadu kó láàrin wa wọ́yàmukurun báwọn ṣe ń ṣe tiwọn wọ́yàmukurun lọ ọlọ́wọ́n bá náà ń ṣe tiẹ̀ àmọ́ ní olókè muhammadu sallallahu alayhi wa sallam ó wà nínú ilé ní jibiril bá lọlẹ́ bá nebà muhammad ó ní muhammad ó ní alihijira ta alihijira èyí náà lọ́lọ́wọ́n bá ní kó kú nílùú Mẹ́kà anabi lọ́lẹ́ bá Abubakar lọ́sàn-án anabi ní Jibril wa ọ̀sẹ̀ kú lọ́dọ̀ mi tán sìn ẹ dákun Jibril ta wí ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ tí wọ́n bá kì í bọ bí ayé ti bẹ̀rẹ̀ tọ́ba tó mú ìyẹ́ kejì tó tún kì í bọ síbi táyé parí sí wọ́n ní yọ wàá da gbogbo ẹ̀rú pẹ̀lú ìyẹ́ méjèèjì yìí bí ìgbà tí yẹn bá ń lọ ata nínú blender ìgbà tí yẹn bá ń lọ ta nínú blender jama bí ìgbà tí yẹn gbé ata sínú ẹ̀rọ ọlọ́ta bí ṣe ń po pọ̀ ní ìyẹ́ jìbìrì ìlú méjèèjì gbogbo àgbáńlá yìí bí ó ti sọ́dà àmọ́ làwọn bá ní sáṣẹ sòrò ọlọ́run yìí kájú kọ́lọ́hún tó fìyà jẹyàn èyàn ó ti ṣe lójú ẹ̀ ọlọ́run sá ṣe sùúrù bí mi ọlọ́run ṣe fẹ́ tó ó yé mi ìwọ ni kò kú maka fún wọn nítorí ìdí kan torí àwọn tó fẹ́ ṣe rere Madina ọlọ́run ti ní plan fáwọn ará Madina mọ́kàtà awúyìn náà onígbà padà dìgbẹ̀yìn ayé oye gbogbo àwọn tá awúyìn náà nígbà náà fi padà dé lẹ́yìn ọdún bíi mẹ́wàá gbogbo wọn náà wọ́n ti darúgbó àwọn ọ̀lẹ́ wọn àwọn ọ̀lẹ wọn àwọn alágbára wọn wọ́n ti dọ̀lẹ àwọn olówó ni wọ́n ti dolòṣì bẹ́ẹ̀ bá ti ń bá wọn nábì ọlọ́run já ọlọ́run máa hàn lèèmàn oríṣiríṣi táwọn nábì ọlọ́run tó máa bẹ lọ́run fún pé ọlọ́run bá ṣàánú ẹ̀ wọ́n tó máa bẹ lọ́run fún. wọ́n wá dé ilé ọwọ́ alẹ́ ànábì tí mọ̀ pé wọ́n ń bọ̀ àbí wọn rọ kiri ka ilé anabi àwọn ọ̀dọ́ ìkíni wọn fẹ́ ṣe jama wọn fẹ́ bá ṣe ọlọ́njẹ kọlọ mọ́lò wọn ní irinṣẹ́ ṣètọ́n. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run pa ṣe fún anabi ká anabi ó jáde anabi sì jáde ó jáde náà mi bayna aydihim sadda wa min khalfihim sadda fa aghshaynahum fahum la yubsirun anabi bẹ̀rẹ̀ sí káyà yẹn fi ọlọ́run bá yóò dín in lọ́wọ́ níwájú ipa yín ò ní ká mi ọlọ́run ó di yín lọ́wọ́ lẹ́yìn ipa yín ò ní ká mi ọlọ́run ọba yóò da bójúbójú bò yín ẹ ní rí nàrí mi anabi anabi sì wá bu yẹ̀pẹ̀ lọba bu lé wọn lérí yẹ̀pẹ̀ yẹn kì í ṣe yẹ̀pẹ̀ ogun yẹ̀pẹ̀ tí káfí yẹyẹ ẹni àwọn tó ti mú dà lọ́wọ́ wọ́n ti sùn lọ́wọ́ kànábì tó jáde ẹ̀dá mùtá ló wọn lọ́rùn jama sáà nábì ni ọlọ́run fúnra rẹ̀ ló wọn lọ́rùn bẹ́ẹ̀ bá ti ń bá anabi ọlọ́run jà ọlọ́run ni ọmọ ọba ni ọmọ adájú kọ́ yẹpẹtawi ti nítorí ilẹ̀ yorùbá àwọn fún jálàbí gbogbo nǹkan làwọn máa ń sọ di gbogbo nǹkan ni wọ́n máa ń sì gbọ́ yé tó bá fẹ́ bẹ́ẹ̀ nìkan jà nínú àwọn tí wọ́n ń bá wọn jà àbí wọ́n ń ṣọ̀tá wọn wọ́n wá bu yẹpẹ wọ́n wá ka ayatawi sí wọ́n wá dá sí la àti tàbátì àdágbóná ọlọ́run ní jẹ́ káwọ orin ojú ọ̀nà yẹn àwọn esáfó ológun àyíṣàfẹ́ èṣù àfọ ọlọ́run tá à ń tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run wọ́n ní tàbá tí a da ọlọ́bẹ wọ́n ní tàbá tí a da oní oní onílántà wàhálà onírin tòun tòun ò ní jẹ́ ìyàmọ́ láyé àmọ́ àwọn náà ń kọ́ ọgbà tó fi dìgbẹ̀yìn ayé àwọn náà ò ní jẹ́ ìyàmọ́ àwọn yìí nìkan bá ti yọ ládùúgbò gbogbo ará àdúgbò ọmọ abẹ̀rù nù ni a ah, àfa ẹ má súnmọ́ o ẹ má súnmọ́ o bọ́ fún àfa ǹdẹ̀ súnà létí yóò tún sàdúrà fún un ìgbé gbàá ẹni ọlọ́mọsàbọ̀ nà mọ́ ní tí ó wí nù torí tá ànábì máa ń sìn ní gbogbo àwọn tá a wí yìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà tí wàhálà lágbàá gan ànábì àni Allahumma yìí di kawmi ọlọ́mọ àǹfọ̀nàmọ́ wọn àfa innahu la ya'lamu wọn ọmọ ni bàbá wa mọ̀ yọ mọ̀ wá ṣe èyí tí ń ṣe. anabi jáde anabi ti wá lọ arákùnrin kan ó pàdé anabi tí ń bọ̀ ìgbà tó wọ́n kọjá wájú ilé anabi ó rí àwọn tọ̀hún tí wọ́n sì ń datọ́ láago mẹ́fà bọ̀ wọ́n ti sùn lọ kálukú ìdá ti bọ́lẹ̀ wọ́n béèrè pé kílẹ̀ yìí ń wá ń bí wọ́n láwọn lépa arákùnrin wá bí nìyí kí ló ṣe fún yín ọlọ́run fẹ́ pa ni a ẹni tí a ń tọ́jú owó sọ́dọ̀ ẹ̀ ẹni tí ń lọ jẹ́jẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba là ẹ wọ́n ní ìpèpè tí ń pè náà ló jẹ́ afẹ́ pa kọ̀ṣẹ́ wa àmọ́ pa a ó ní ó ti wá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ wo eré yín ni yẹ̀pẹ̀ tó bù sí yín lérí lọ́wọ́ lérí yín mu ní wọ́n máa ń gbé eré nù wọ́n bá rí pa ọmọ ìjáde lóòótọ́ ànábìfẹ́ kí wọ́n fi yẹ̀pẹ̀ yẹn mọ̀ pé òun ti jáde òun ti kọjá lára wọn ni àbí wọ́n sábà pẹ́ẹ́nìkan ló bu yẹ̀pẹ̀ sí gbogbo àwọn lérí yíká bí wọ́n ṣe yíká tí wọ́n fẹ̀yìn ti ẹ̀ǹkùlé wọ́n fẹ̀yìn ti ògiri rẹ̀ bí wọ́n ṣe yíká là níbi ṣe bu yẹ̀pẹ̀ lé wọn lérí yíká bẹ́ẹ̀ òun wà lọ́ntẹ̀ wọ́n ti da tọ́lẹ̀ wọ́n ti sùn lọ. wọ́n fẹ́ bá ànábì ọlọ́run jà ọlọ́run sì máa wọ̀ràn wàláhì èèyàn ní bọ́m̀bẹ̀ ọlọ́mọṣẹ́ òun ni wọ́n sọ fún ọ pé ó ti kọjá àgọ́rà mọ́ pàdé ẹ̀yìn gbàtí ń lọ sí ó ti jáde lóòótọ́ ló bá di gìrìgìrì gìrìgìrì àwọn kan ní ẹnìkan wà nulẹ̀ ni Ali bá yọjú sí wọn Ali ní èmi ni mo wà nulẹ̀ o wọn ni ah Ali ká wà Ali gan fún rẹ òun gan wò òun gan rẹ́dì láti láti láti fèsì wàhálà Ali tó wà nulẹ̀ yìí náà sẹ́yìn òun gan rẹ́dì àmọ́ wọ́n rí i pé eléyìí ò sí kò sí kọlù. bàbá ti lọ́ọ́ bá anabi ọlọ́run jà àbọ̀ bá afa jà àwọn yẹn ń bẹ lára anabi ọlọ́run àwọn yẹn ń bẹ lára afa kò sírun tó fẹ́ gbé dé tó ní balẹ̀ kò sípò téèyàn fẹ́ lò téèyàn ò ní balẹ̀ kò sí agbára téèyàn fẹ́ lò téèyàn ní bá ńlẹ̀ kò sírun personality téèyàn fẹ́ lò téèyàn ní bá personality ńlẹ̀ alidide ó kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ wọ́n ní Muhammad làwọn làwọn wá Ali ni wọ́n ti jáde wọ́n bẹ̀rẹ̀ sí lé lọ wọ́n lé lọ nígbà wọ́n dé wọ́n ń tọpa ẹsẹ̀ nígbà wọ́n débi àpáta ṣe mọ̀ pé ilẹ̀ yẹ pẹ̀lẹ́ ọ̀dọ́ wọn wọ́n ní ah, àwọn méjì náà ni wọn àtọ̀rẹ́ náà ni ipasẹ̀ wọn rè nígbà wọ́n fi débi tí yanrìn parí sí àpáta lókù kò sí erépa kankan lérí àpáta mọ́ ọwọ́ kò pípé ibo láwa gbà báyìí kí ló ṣe fún yín an yakulu rabbuna Allah kí ni tó ṣe kí ni ọjà lè ní àbó lùyìn àbó pààyàn bí wọ́n ṣe wá ń sáwọn lọ tán bọ̀ àṣé ibi àpáta tí wọ́n dún yẹn àṣé ìsàlẹ̀ rẹ̀ eré àpáta tí wọ́n dún yẹn ihò kan wà ń bẹ̀ ni wọ́n ń pè ní garu thawr àṣé inú ihò yẹn ni anabi wà àti abubakar abubakar wa ń sọ fún anabi pé sọ ń gbọ́ wọn anabi ni ń gbọ́ wọn ìbáwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ lókè Abubakar àtànábì ti ń sọ̀rọ̀ nínú kòtò wọn ò sì gbọ́ àwọn sì ń sọ̀rọ̀ ó yé lókè ànábì àtàbákì sì ń gbọ́ nísàlẹ̀ nẹ́tíwọ̀kì ni ọlọ́run lọ́ba jẹ́ bọ́lọ́run bá fẹ́ tọ́ba fẹ́ ràn àwọn ànábì ọlọ́run lọ́wọ́ àti òjíṣẹ́ ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ pátápátá ni. Abubakar wa ni ìrànnábì àwọn tá a wí wàláhì wọ́n ti dé o bọ́kànnù wọn bá wo gìgírísẹ̀ rẹ̀ tó bá lè wo ẹsẹ̀ rẹ̀ ọ̀ọ́kan tó bá ń wò báyìí ojú wọn pàdé anabi ni ma dhannuka bithnayni wallahu thalithuhuma kí wá ní èrò rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba wa tó jẹ́ pé bá a pé méjì yìí kì í sáwọn méjì la ń bí àwọn mẹ́ta ni ẹnì kẹta wa. Allah ni kìí ṣe pé ọlọ́run ọba wọ ọwọ́ àánú kòtò ni wọ́n ń sọ laysa Allahu fi kulli makan ọlọ́run ọba ń bẹ lókè sámà keje wa ma'ahum bi ta'yidihi wa nasrihi ọlọ́run ọba wa ń bẹ pẹ̀lú àrànṣe rẹ̀ pẹ̀lú wọn. wọ́n ní bí wọ́n ṣe wọnú kòtò yẹn tán ọlọ́run pàṣẹ fún ankabut ẹ̀mọ́tán pè ní ankabut aláǹtakùn ẹ eh. Allahu Akpa, spider tó máa ń lọ tí máa ń bọ̀ yẹn òun náà sì tún dáàbò bò ẹ̀sìn ọlọ́run ìwọ dáàbò bò ẹ̀sìn ọlọ́run fẹ́ máa bẹ̀sìn jẹ́ aláǹtakùn tí èsì tó nílẹ̀ àká inú ń sì ń dáàbò bò ọlọ́run bá nàbí ṣe bọ́nu kòtò bá yàtọ̀ bá bá kéré ó sì bẹ̀rẹ̀ sẹ́ńtì ẹ̀ gbogbo àwọn òwú tó ní lára gbogbo àwọn òwú tó wà ń díẹ̀ ó fọn gbogbo òwú yẹn jáde ń sì ń ta ń sì ń ta ń sì ń ta ń sì ń ta ó sì ta ó sì di ojú kòtò yẹn. okun tí ọ̀já àwọn kèfèrí ó rò pé èèyàn wà ní níbi nítorí pé kòtò tí ọba ti pẹ́ àbáàyè tí ọba ti pẹ́ téèyàn ti débẹ̀ òlàlá àtàkùn máa ń ṣe kínní ní máa ń ta òwú di bí wọ́n ṣe ń bọ̀ ṣeré àpáta yẹn ló sì dìde tiẹ̀ ń sì ń ta okùn ń sì ń ta okùn ń sì ń ta okùn ní bẹ́yìn bá ń dáàbò bo rasul èmi náà tí mo jẹ́ ẹranko yìí ń dáàbò bo anabi. gbogbo àwọn tí tọ́lọ́mù bá fẹ́ràn àwọn anabi ọlọ́run lọ́wọ́ àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ gbogbo nǹkan fún wọn nínú tọ́lọ́run rọ̀ fún anabi aláǹtakùn jẹ́ kan mẹ́ẹ̀ nígbà tí àwọn orí mọ́ nígbà padà sílé nígbà padà sílé. arákùnrin kan òun wá ń bọ̀ látọ̀nà Madina lọ́bàtà ba gbogbo wọn tí wọ́n bàjẹ́ tójú wọn kóró ah téèyàn bá ń bá wọn ọ̀tá ọlọ́ àwọn ànábì ọlọ́run jà àbí ń bá wọn àfáìsìn jà ara rẹ̀ ọmọ gbóná tẹ́lẹ̀mọ̀ bẹ́lẹ̀ fún ìbámu àparẹ́ gbogbo wọn ojú wọn gbọ́n ojú wọn pọ́n wọn wá jókòólẹ̀ wọn wá wọ pé ah bó la fẹ́ ṣe báyìí àwa àwa ojú ọ̀nà wọn mọ̀ nàbí tọ́gbà arákùnrin kan bá wọn lónìí ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú rárá o ọ̀nà Madina lèmi ti ń bọ̀ ń sìn mo sì pàdé anabi àti kejì ẹ̀ sọ ma pé information ti dé ẹ̀ n ti ń dàrú kò dàrú mọ́ n ti ò kílẹ̀ àti kílẹ̀ àsùnwọ̀n sọ ma pé ó yẹ ẹni tó sá fún yín sọ ma pé ó yẹ kí wọ́n fi ilẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ làwọn tí ọ̀rọ̀ òye nù ní ẹ anábì mú ìdásí ọwọ́ ọ̀tún ó gbé kuraani sọ́wọ́ sí nígbà tó wà maka ẹ dákun ṣe ìtàn yìí àti ọ̀rọ̀ yìí ń sọ́jọ́ra wọn jẹ́jẹ́ rẹ̀ lójókòlẹ̀ wàláhì jẹ́jẹ́ lójókòlẹ̀ ẹ ṣe pípò sójú ọ̀nà ọlọ́run nígbà wọn wá lé tọ́ ó sì jáde ẹni tó wá fún wọn ní information yìí ó lé rí báyìí Muhammad òun rí báyìí àti kejì ẹ̀ wọ́n wá ní tó kù ni pé ta ló mọ ẹsìn gùn dáadáa kí ló ṣẹlẹ̀ sí Musa tí fúra ọ̀nà àfẹlọ́ lè fẹ́rí kérébọ́nú omi ta ló lédè bí omi anabi wa kini anabi Musa tọ́ àwọn náà wá ní tá a sìn ni pé ta ni ó lé Muhammad náà dé ọ̀nà Madina tí ó sì gbé eré rẹ̀ wá fún wa báyìí àfúnlẹ́gbẹ̀rún rànkúnmi àfúnlẹ́gbẹ̀rún àpò owó góòdì àfúnlẹ́gbẹ̀rún ìbáka gbogbo àwọn nǹkan téèyàn máa ní tí máa fi jẹ́ èèyàn láyé gbogbo ẹ̀ pátápátá ni wọ́n promise ẹni tó bá fẹ́ pa nebi Muhammad sallam ntọ́fà ìjìrá nu sẹ́yìn pé ìjìrá sìn ọkọjá à ń lùlù amọ̀rìn káàkiri ojú títì àárọ̀nù ni kí ló máa nábì kú maka kí ló kojú kí ló ṣẹlẹ̀ sí Surakatu bin Malik ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn akọgun àwọn àgbà tí wọ́n lè gun ẹṣin tí wọ́n lè fi sáré òun lọ́wọ́ ànáwọ́ ó ní òun òun bóun ṣe wà ẹ fìhún lẹ̀ fún gbogbo ntẹ́ kó wa ẹ kó kalẹ̀ ẹ gbé ẹṣin wa ẹṣin tó mèrè sá tó lálàáfíà dáadáa òun ọ̀ bá àwọn méjèèjì lọ́nà Màdínà nísìn àwọn náà sì ẹṣin làwọn náà gùn Abubakar gun ẹṣin Ànábì náà ṣe kínní Ànábì náà gun ẹṣin ó ní bọ̀tí ẹṣin tèmi yìí yọ ọba ẹṣin méjèèjì sẹ́wọ̀n pé nìkan ló mú ẹ̀sìn yẹn lọ lè bá ànábì nínú kòtò yẹn lẹ́yìn ìjọ kẹta tọ́ àwọn yẹn náà àwọn náà tún dá ṣetọ́ lọ́n wọ́n dábòbò ẹ̀sìn ọlọ́n ìyáwa Asma àbúrò ìyáwa ìyá àbúrò ìyáwa Aisha wọn ti fẹ́ ìyáwa Aisha gbọ́n yẹn àmọ́ àbúrò rẹ̀ Asma tọ́jọ́ mọ́ Abubakar òun ní máa ń gbé oúnjẹ lọ lè fún wọn láàárọ̀ yóò di oúnjẹ tìárọ̀ sí ìsàlẹ̀ ẹkùn báyìí yóò gbé oúnjẹ tọ̀sán sí àárín àyà rẹ̀ méjì báyìí yóò wá so méjèèjì lókun ní wọ́n fi ń pè ní tààtù ní tọ̀kìn òun náà ti ń lẹ́yìn ìlú jama mùsùlùmí ìtọ́jú mẹ́tàlá náà bí ló ń bẹ̀ òun náà dáàbò bẹ̀ sìn ó fẹ̀mí rẹ̀ lẹ́pẹ̀tọ̀ àbí ẹni tí ń lè gbójẹ fún ẹni tí wọ́n wá wanted kálukú ń dáàbò bẹ̀ sìn ọlọ́run ẹjá wa náà ó dáàbò bẹ̀ sìn ọlọ́run Sùráká nígbà tó ẹsìn rẹ̀ ń sáré lóòótọ́ báyìí àwọn sáré jẹ ẹsẹ anabi lọ àmọ́ lọ́wọ́ máa ń bẹ̀lẹ́ yà anabi ọlọ́run òsì lẹ́yìn tiẹ̀ nígbà tí sọ̀rọ̀ akárí wọn lọ́ọ̀ká báyìí abubakiri lọ́kọ́kọ́ wẹ̀yìn tọ́lá anabi anabi kan lọ ti tiẹ̀ ni ó ti fẹ̀mí balẹ̀ sọ́dọ̀ ọlọ́run pátápátá ibi ọlọ́run bá ń bẹ pẹ̀lú abubakiri náà ẹ̀rú wa ń ba lọ́tún lọ́sìn maratan yóò wà níwájú anabi anabi abubakar kí ló tún ṣe wájú mi ó ní torí torí rẹ náà ni yóò tún wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yóò tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ òsì yóò tún bọ́ sẹ́yìn bọ́n ṣe ń lọ ní sàrànlọ kiri ká nàbí báyìí ń dáàbò bẹ̀rẹ̀ sí ọlọ́run kẹ́nìkan wá ní ẹ̀sìn ọlọ́run gan-an lòun fẹ́ fèsì tó wọ́n máa bàjẹ́ ọlọ́run máa kóràn nígbà tí Abubakar wẹ̀yìn orí Suraka ti ń bọ̀ Abubakar Muhammad Suraka ni ń bọ̀ yìí o kí làwọn ọjọ́ anabi Musa sọ inna lamudurakun ọwọ́ tẹ wá wo Musa Fáráò àtàwọn ọjọ́ ẹ̀ níbọ̀ yó àmọ́ Abubakar sọ pé ọwọ́ tẹ wá òun kàn sọ fún anabi pé Suraka níbọ̀ yó idà ní lọ́wọ́ rẹ̀ yó sì máa Suraka la nínú maka pé tọ́ba bẹ́yàn lérí lẹ́ẹ̀kan ó ti tán anabi lọ́la wọn bẹ pẹ̀lú wa ah, ẹ̀yọ́ màyá mi ẹjẹ́ adúró tọ́lá wọn bá wọ̀ ó súnmọ́ wọn tán kọ́ yọ idà rẹ̀ nínú àpò. anabi ni ọlọ́run ọdọ̀wọ́ rẹ pẹ̀lú ẹrú rẹ ẹsẹ̀ rẹ ẹsẹ̀ mẹrin abi ó sì wọlẹ nínú tàkà wọn ni ẹsẹ̀ sùràkà náà wọlẹ̀ nínú tàkà wọn ní kò ṣe tí ó nígbà ti wọlẹ anabi wa wo báyìí lọ́ọ̀kan ó ti ṣubú anabi ṣubú bẹ́ẹ̀ bá ń lépa àwọn àfọ ọlọ́run ọba ṣubú ibi wọn bá ti ń sọ̀rọ̀ àfọ ọlọ́run yà kó ń bẹ̀ torí ṣubú àfààfà tí bá ti ṣe àbòsí lókù tí ò dúró lójú ọ̀nà ọlọ́run kí ni ànábì wá ṣe fún sọ̀rọ̀ akájàmá tó bá dé pé wọ̀de kí ló ṣe ẹni tí ń lépa rẹ bọ̀ tí pàrẹ wá ka kí ló ṣe fún ẹ rà gba ìdá lọ́wọ́ rẹ ẹ sì gbẹ̀sán àbí ànábì wá ṣàdúrà fún pé sọ̀rọ̀ aká àwọn jíṣẹ́ ọlọ́run ni má bá tiẹ̀ lọ Suraka ni ẹ rí bí mo ṣe rí wàhálà ti dé anabi wa ṣàdúrà fún Suraka anabi ni wọ Suraka ọlọ́wọ́n fi ọmọ náà Suraka ọlọ́wọ́n fi ọmọ náà tí wọ́n bá ara yàn ṣe oye tí sùn bá ara yàn ń ṣe ọ̀dà kéèyàn ọmọ bíi tí ọmọ lọ ọ̀dà kéèyàn ọmọ ọdúnṣẹ́ tí ọmọ ṣe èyí tó ń ṣe yọ̀fẹ́ díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ni mo wá bẹ lọ́hùn fún ọ ọba tó ní kẹ́ ẹsẹ̀ rẹ̀ wọlẹ̀ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ kọ́lọ́mù ọba náà kó mú ọ jáde báyìí nísìn kọ́ ọmọ wa lọ mọ́kà kọ́ ọmọ lè sọ fún wọn pé iṣẹ́ tí wọ́n rán o kò ṣeé jẹ́ o. báyìí nàbí sàdúrà fún sọ̀rọ̀ ọkọ̀ yìí àwọn náà wá sàdúrà fún gbogbo ẹni tó ní wọn máa sọ táwọn anábì ọlọ́run àtàwọn àfọ ọlọ́run ọba tí fi yàn mọ̀nà tí tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí yàn kọ́lọ́ mọ́sá bá ní tàn mọ́lẹ̀ sínú ẹ̀mí wọn. gbogbo ẹni tó bá dúró pé tó lóhun tó ń wo iṣẹ́ ọlọ́run lọ́wọ́ máa bàjẹ́ àdúrà tá a sì fún un náà làdúrà tá a nàbẹ̀sẹ̀ fún Suraqa ipe wọ o mọ́sà fọ̀nàmà Suraqa àwa abẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tá a wí náà ọlọ́mọsà bá ní fọ̀nàmà wọn náà nítorí kò sí dáadáa ń bí kéèyàn sọnù kò sí dáadáa ń bí ibi dáadáa wà náà ni pé kéèyàn mọ̀nà Suraqa yìí lọ́padà wá di ọ̀kan nínú àwọn sàhábà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tọ́jú pé gbà nàbì lọ tán gan ó tún wà nínú àwọn tí wọ́n dáàbò bẹ̀ sìn ọlọ́run ọba wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà lè wá fún ẹ̀sìn ọlọ́run ọba wa ọlọ́run máa ń lò wá takò ẹ̀sìn ọlọ́run kọ́lọ́run wọlé agbára rẹ̀ kọ́lọ́run mọ́ṣẹ́ ìṣàánú wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àwẹ̀ aṣúra níjọ́ tuesday pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó ní àwẹ̀ alákọ̀ọ́kọ́ níjọ́ wednesday ó náà ní àwẹ̀ ẹlẹ́ẹ̀kejì thursday ní àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló dáa jù kágbà kọ́lọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn fún wa anabi ọlọ́run fún wa ní àforíjì ẹ̀ṣẹ̀ ọdún kan ẹni bá gba before ọgbàjọ́ kan ní ẹ̀yìn abẹ́lẹ́ nkọ́lọ́mọ́sá sí rọrùn fún wa eléyìí ni àṣepọ̀ tí ń bẹ láàrin anabi mu ijira anabi musa àti ijira anabi wa muhammad sallallahu alaihi wa sallam àwọn méjèèjì ọ̀tá ló lé wọn kó ń lù àwọn méjèèjì sì bẹ ọlọ́run ọba wa ọlọ́run tẹ faraó náà rí tiẹ̀ nígbà tó wọn gbọ́ ọlọ́run bá fọ̀nà máa sọ̀rọ̀ aká nígbà tó wọn túbà tó wọn padà torí òun lọ́lọ́run ò ní ṣe mọ́ lọ́padà níbo ti rí mírèkù faraó náà rí mírèkù tiẹ̀ òun ọ̀ padà àbí mẹ́rẹ́kù kọ́ Musa tó fi ọ̀pá la omi òun sì ní rọ́ o bọ́lọ̀mọ́ bá rẹ bá fún ọ tó fi fi ọ̀pá la omi à àwọn ọ̀pá ọ̀sẹ̀ àwọn náà sì wọ́n sì kó sínú omi ọlọ́sì ní kó mi ọ̀pá padé àmọ́ sọ̀rọ̀ akábọ̀ òun ṣe rí mẹ́rẹ́kù báyìí pé a e-, eléyìí èdè sọ̀tá o ló sì túbà ń tẹ̀ alẹ́ mi bá máa lọ alẹ́ mi sì ṣàdúrà fún ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ni anabi musa alayhi salatu wa salam nígbà tí àwọn yòókù sọ pé ọwọ́ ti tẹ̀ wá òun ní inna ma'iya rabbi sayadini ọlọ́run bẹ pẹ̀lú mi nítorí pé òun nìkan ìmánì rẹ̀ síkìní tó rinlẹ̀ àmọ́ gbàtà anabi wà nínú kòtò ó ní inna allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú àwa méjèèjì nítorí ìmánì bẹ lára àwa méjèèjì àwọn àsìkò táwa láàrin ẹ̀ náà ni nídìí bẹ́ẹ̀ àwa bẹ̀